Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 10. Basic Dialogue, Dialogue for Learning. Fa. Fa. Ya. Ya. Faya. Faya. Wé mi. Wé mi. Fàwé mi ya. Fa Fàwé mi ya. mo fàwé mi ya mo fàwé mi ya. I tore my book. Mo fàwé mi ya. I tore my book. Mo fàwé mi ya. Báwo. Báwo. How? Báwo. How. Báwo. Sàn. Sàn. Lé. Lé. Mo sùn lé. Mo sùn lé. I slept on it. Mo sùn lé. I slept on it. ó sún lé ìgbà ìgbà wo wo nígbà wo nígbà wo. when. nígbà wo. when.